àwọn èèyàn pọ̀ lóríṣiríṣi nínú ìsìláàmù àtàwọn tí wọn kì í ṣe mùsùlùmí báwo la fi dá olódodo mọ̀ lọ́dọ̀ àwọn àfáìsìn tẹ́ máa sọ pé ta ni olódodo láàrin gbogbo àwa mùsùlùmí kò sí olódodo kan tó tayọ igun mùsùlùmí tí wọ́n ń pè ní ahalusunna. àwọn ahalusunna àwọn ni olùmọ̀nà àwọn lẹni rere sọwárí àwọn òkùrọ̀ tọ́rọ̀ bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn òpùrọ́ àwọn ni ahlul bidia láàrin àwa mùsùlùmí àwọn ni ahlul bidia gbogbo ẹni tó bá ti bọ́ sí abẹ́ ahlul bidia òpùrọ́ ni nínú ẹ̀sìn lẹ́yìn tá a bá mú àwọn yẹn tán lọ́wọ́ kan àwọn kèfèrí lọ́wọ́ kan àwọn ọ̀ṣẹbọ. igun mẹ́ta tí àwọn òpùrọ̀ pín sí nìyẹn àwọn òpùrọ̀ nínú ẹ̀sìn àwọn ni ahlul bidia àwọn ni kèfèrí àwọn náà sì ni ọ̀ṣẹbọ tọ́rọ̀ bá dé orí ẹ̀sìn òdodo a fẹ́ dá ẹ̀sìn òdodo mọ̀ ọ̀dọ̀ alùsùnà ló ti dá ẹ̀sìn òdodo mọ̀ o ò lè dá ẹ̀sìn òdodo mọ̀ lọ́dọ̀ alùlùbídíà torí pàmò alùlùbídíà tẹ̀ ń wò wọ́n yẹn ohun tí kìí ṣe ẹ̀sìn wọ́n ti bọnú ẹ̀sìn ohun tí kìí ṣe súnà ànábì wọ́n pè ní súnà. wọ́n mọ̀rọ́ pa oníbídíà wọ́n mọ̀rọ́ pa nínú ẹ̀sìn ju olè lọ wọ́n wà pẹ́rẹ́ kan nísìn níjọ́ tí olè ti ń parọ́ olè wo lọ pa irú irú eléyìí irọ́ tí mo fẹ́ kóòtù yìí tọ́ba mọ olè tó parú rọ́bẹ́ẹ̀rì kò jẹ́ ń gbọ́ èmi ò mọ̀ kí ẹnìkan sọ pé òun rìn káàkiri ní orílẹ̀-èdè Cairo òun rìn káàkiri ojú títì òun sì pàdé anabi Muhammad sallallahu alayhi wa sallam lójú títì àwọn sì bọ́ra àwọn lọ́wọ́ ó sì ń sọ fún un wípé látàsìkò yìí lọ òun ti kó ọ̀rọ̀ gbogbo ayé lé ọ lọ́wọ́. ní tí wọ́n máa ṣe tí wọ́n fi là níbi ìyà aná àti nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi wà lè jẹ́ náà wọ́n ní pé wọ́n máa ṣe wàsífà láàárọ̀ wọ́n máa ṣe nírọ̀lẹ́ wọ́n máa ṣe kùbùrọ̀ ní ọjọ́ jimá lẹ́yìn jimá gbogbo ẹ̀tọ́ bá ti ń ṣèyún yóò dẹni ọ̀la. ẹni tó sọ bẹ́ẹ̀ oníṣẹ́wù Ahmada Tijani tó dá tọ̀ríkọ̀ tìjàníyà sílẹ̀ ohun tó sọ́hun bíra rẹ léèrè wò òdodo lápè yẹn ni àbírọ́ tí làákàyè rẹ ò bá tí ì dàrú tí ò tí ì dọ́ta ò ní hesitate ò ní kálòlò láti sọ pé à irọ́ nìyẹn náà <laughs> ànábì tó ti kú tí wọ́n ti sin. tí wọ́n sin sí eh, sí ànábì òde Cairo nígbà tí ń bẹ láyé gan náà <laughs> yóò sì á tí a di eh, ewúrẹ́ jẹmọ̀jẹmọ̀ tí ó di aláǹgbà tí ń lẹ̀ márùn kiri káàkiri etí rí à o. ẹ wo rọrùn ohun tó níyànú. irọ́ láwọn ló bí tìjàníyà tọba ń gbọ́ bóun tìjàníyà ṣe bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ nu òun òun rìn pàdé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ní Cairo bí tìjàníyà ṣe bẹ̀rẹ̀ nu la fi sọ wípé tá a bá ní ká mú kátígórì àwọn òpùrọ́ àwọn alùlìbídíà àwọn nọ́mbà one wọ́n parọ́ ju wọ́n parọ́ ju olè lọ. ṣé irọ́ kọ́ ni kẹ́nìkan sọ pé sọ̀ràtúlì fáàtì ẹ̀yọ kan ọlọ́lá ju àlòkùránì lọ nígbẹ̀gbẹ̀rún mẹ́fà ìyún èsì irọ́ lọ́dọ̀ tiẹ̀ ó sì lọ́ọ́ gba àlòkùránì gbọ́ pọ́rọ̀ ọlọ́run ni ó sì lọ́ọ́ gbà wípé àlòkùránì kò tún sí tíra tó àbọ̀ fún ẹ̀ ẹnìkan sì gbé irọ́ dé ó ní sọ̀ràtú alukurani six thousand ló ṣe déédéé gbólóhùn sọ̀ràtú lè fàṣẹ ẹ̀yọ kan. wàdúrú rọ́ọ̀ ní táwọn kan jókòó tì nù tí wọ́n ń pè lẹ́sìn. láti sọ fún wọn pé má jẹ́ òní bídíà tọ́ ọ bá ti jọ́ ń bídíà irọ́ ọ̀rọ̀ ọlọ́run láti máa fi ṣẹ̀sìn irọ́ yóò rọ̀ ọ́ lọ́rùn láti máa fi tẹ̀sìn ọ fẹ́ràn rọ́ gbogbo tó bá ti ń jẹ́rọ́ nínú rẹ̀ máa dùn sí there was a time táwọn kan gbérọ̀ kan bọ́ ọ̀ta láti ìlú èkó wọ́n bá ní ṣé Ibrahim Niyasi ọyọ jáde látara ògiri ẹ báyìí sẹ́yìn náà gbọ́ ni wọ́n fọ́n ká orí social media náà wọ́n wá dọ́gbọ́n ṣe ìfẹ́ẹ̀tì ìfẹ́ẹ̀tì àwọn fíìmù máa ń ṣe wọ́n wá ṣe síbi kínní yẹn ẹ wà dàbí ẹni pé ẹrí ṣe Ibrahim Niass tó jáde látara ògiri ẹ dákun ìjáde ṣe Ibrahim Niass látara ògiri kí ló fi ṣe nínú ẹ̀sìn náà kí ló fẹ́ fi ṣe wọ́n tún jurọ́ yẹn lẹ̀ kẹ́ ẹ lè sọ pé ṣe Ibrahim Niass pàtàkì kẹ́ ẹ lè sọ pé ọba ń bà kẹ́ni ńlá ni so tí la fi sọ fún ọ pé mẹ́jọ ní bídíà tó bá ti jó ń bí díà ah, òpùrọ́ òpùrọ́ ni ọ́ irọ́ ló wà á máa fi ṣẹ̀sìn bó o kírun irọ́ ló fi kírun bó o gbààwẹ̀ irọ́ lè gbààwẹ̀ ẹ̀yẹn wò ní ìsìn torí pé àwọn àfáàlú Ìbàdàn wọn jó ń bí díà ló fi já sí wípé wọ́n sọ pé ọjọ́ báyìí la bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ báyìí la tùnú torí pé wọ́n jó ń bí díà ni o. èyí tí wọ́n sì sọ irọ́ ni wọ́n pa o nígbà tá a wà nínú oṣù ṣàbánù òkè tí ṣàbánù dá sí méjì ní wọ́n máa kéde irọ́ ọwọ́ wọn o wọ́n à ní àwọn bàbá wa wọ́n ti kéde pé ọ̀ǹdì báyìí làákàsámú ọ̀ǹdì báyìí látùnú ẹ̀wọ̀ àdúrú rọ̀hún ohun tó fà á tó ń bídíà níwọ̀n ẹnìkan ò ní jó ń sún náà kódà bó súnà bá ya wèrè ká sọ pé orí ó súnà o orí ẹ̀ dàrú kò ní í gbà wípé ọjọ́ báyìí la bẹ̀rẹ̀ àwẹ̀ láì gá sí pé awọ́ oṣù ìtì bẹnu súnà ni pé ẹwọ́ oṣù tóṣù bá lé ẹ bẹ̀rẹ̀ tí nǹkan bá di lọ́wọ́ tẹ́ ẹ̀ bá di káàkiri àgbáńlá ayé ẹ mú àwẹ̀ lọ́jọ́ kejì ntí súnà sọ nìyẹn òdodo ni súnà tó o bá ti rawọ́lé àwẹ̀ rẹ yóò dìrọ irun rẹ yóò dìrọ hajj rẹ yóò dìrọ gbogbo tó o bá lò ṣe fọlọ́n pátá yóò máa dúró sórí irọ́ ni irọ́ ló fi máa ṣe foundation rẹ̀ irọ́ náà ló fi máa ṣe kọ́fà rẹ̀ láfi ní ọmọ jòǹbídíà bẹ́ẹ̀ náà sì làwọn kẹfìrí náà àwọn náà parọ́ jolè lọ́wọ́ kẹfìrí nígbà tẹ́nìkan bá sọ wípé ọlọ́run bàbá ení ọlọ́run ọmọ èjì ọlọ́run ẹ̀ta òkè ọlọ́run ẹ̀mí mímọ́ tó tún ní ìsíkótò one ẹ̀ bàbá láàárọ̀ òun àbá ọmọ pé rọ́nìyàn wá ọ̀nà mẹ́ta tí ẹ̀yin mẹ́ta bá dúró papọ̀ ẹ̀yin mẹ́ta sáyé bá dúró papọ̀ tẹ́ bá pé èèyàn mẹ́rin ló dúró àní sọ pé èèyàn kan àá sọ pé èèyàn mẹ́ta ni kódà kò gá sí pé bàbá bàbá ọmọ rẹ̀ àtọmọ ọmọ lọ́ba jọdún sàn pé bàbá bàbá ló bí bàbá òun bàbá ló bí ọmọ òun àá sọ pé àtọ̀kan náà ló sì kíni ló pọ̀ wọ́n lẹ̀ tó ti bẹ́ẹ̀ àá sì wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni àní sọ pé ikú ọ̀tọ̀ wárun ẹ̀wà dúró rọ̀hún àwọn náà tún jókòó ti rọ̀hún wọ́n ń polongo ẹ̀ káàkiri wọ́n ń polongo ẹ̀ káàkiri wọ́n tún bọ̀ wọ́n tún sọ wípé ẹnìkan wálé ayé pé ọlọ́kan tún wálé ayé ó wá rí i pé àwọn ẹlẹ́ṣẹ̀ à kò yẹ kẹ́ ẹ wọná tòun ló yẹ kó bàjẹ́ ó sì ní ó ẹ wá pa òun tọ́tà ẹ bá ti pọ̀ òun tán gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ kí ẹ máa da nsò kí ẹ máa da sí ọ̀run ẹ wá dúró rọ̀ irọ́ ńlá mọ̀ ni nínú àwọn èèyàn bá dùn pé a dúpẹ́ o káyà aya kírímìnà ló kú o ká máa dáná nsò o wọ́n ti pẹ́ nìkan torí ẹ̀ṣẹ̀ tiwa o ẹ wo irọ́ o once you are kafir you are a liar tó o bá ti jẹ́ kèfèrí báyìí òpùrọ́ ni ọ́ irọ́ ló fi máa ṣẹ̀sìn ẹ wà àwọn ẹlẹ́bọ náà àwọn ológun àwọn ọlọ́ya àwọn kan mú Ṣàngó wọ́n ní òní ń sán òní mú àrá wá àbí òní rọ òjò ṣé rọ́pọ̀ wọ́n pàun ṣé kí wọ́n tó bí ìyá Ṣàngó àti bàbá Ṣàngó kọ́ ni ògo ti rọ̀ láyé ni bàbá Ṣàngó ìyá Ṣàngó wọ́n gbógò láyé ni àrà sísán wọ́n bá láyé ni ṣùgbọ́n wọ́n tún pa irọ́ wọ́n gbé kan orí Ṣàngó wọ́n sì gbà bẹ́ẹ̀ àwọn ológun náà ń kọ́ àwọn náà parọ́ mọ́gùn wọ́n ní Ògún ní olóni irin <laughs> àwọn èèyàn sórí tó o bá ti lè jẹ́ àìdá mùsíríkù àìdá káfíru àìdá mùpútẹ́dìn gbàgbọ́ òpùrọ̀ ni ọ́ registered òpùrọ̀ ni ọ́ confirmed òpùrọ̀ ni ọ́ the only ọ̀nà kan ṣoṣo tó fi ní firọ́ sẹ́sìn òní kò jẹ́ alùsùnà the only kò sọ́nà míì mọ́ kò sí torí pé tó bá ti jẹ́ alùsùnà tẹ́nìkan bá sọ fún ọ pé kíní báyìí á ṣe ó bi léèrè pé kí lè rí ẹ ẹ̀rí wo ló sọ ọ́ di ẹ̀tọ́ pé ká ṣe kíní ìfọ́lọ́hún ó béèrè ó tọpinpin ẹ̀rín ó tọpinpin ẹ̀rí tó mú wá iṣẹ́ alùsùnà nù iṣẹ́ alùsùnà nìyẹn ọlọ́fíntótó ni wá olùtọpinpin ni wá àwọn èyí ṣe nǹkan kan fọ́lọ́hún láì rí ìfirinlẹ̀ rẹ̀ pé à ah, kíní yìí o orin lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ bí díà <laughs> irọ́ ló fẹ́ fi lọ́hùn irọ́ ló fẹ́ fi sìn ọlọ́hùn ẹ̀yẹ wo orú rọ́ sí. Si, tí wọ́n jù lẹ́ nígbà mòlúdì àní etí lẹ́bí ṣe mòlúdì wọ́n ní a ṣé èèyàn lè fi ànábì jẹun ni pé kí èèyàn fa ànábì jẹun kò sábúrú ń bẹ̀ náà wọ́n jùrọ̀ ọ̀lẹ̀ báwọn ṣẹ́ẹ̀rì inú tó ló já sí pé kọ́lọ̀ mọ̀ sí wa ní oníbídíà kọ́mọ̀ sí wa ń kèfèrí kọ́mọ̀ sí wa lọ́sẹ̀ bọ̀ the only ìjọ tó jẹ́ olódodo láyé òní ta ni o òní ahalusunna quote it anywhere the only ìjọ tọ́rọ̀ bá di bí ọ̀rọ̀ ẹ̀sìn tọ́rọ̀ bá dé bí ọ̀rọ̀ ẹ̀sìn tó o bá fẹ́ fi òdodo sí lọ́hùn kódà tó o bá pèrè ẹ́ mùsùlùmí dandan ni kó o gbà pé onísùnà ní ọ tó o ti gbà pé onísùnà ní ọ irọ́ ló kù tó fi máa ṣẹ̀sìn ẹ̀sìn rọ́sìrè kò lẹ́sàn tọ́ kọ́lọ́wọ̀n ọba kó fi wá sí kòńgẹ́ dáadáa ibi tí bọ́ọ̀tì ti wá wọ ọ̀rọ̀ rẹ o ibi tí bọ́ọ̀tì tó ti wọ ọ̀rọ̀ tó ti wọnú ọ̀rọ̀ rẹ o àwọn alùsùnà àwákọ́ ni nọ́mbà one a bá àwọn èèyàn lórí jíjẹ́ alùsùnà lé ayé ni ṣé wàá rí àwọn alùsùnà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀háábà àtàwọn tó tẹ̀lé wọn wọ́n ń jẹ́ olódodo fìdíní wàlìmọ̀ àmàlà wọ́n ń jẹ́ olódodo níbi ká sin lọ́hùn wọ́n fi òdodo sin ọlọ́hun níbi ká tún bá yàn lò wọ́n tún fi òdodo bára wọn lò ọ̀gbọ́n mi yé sọrí afẹ́ kírun afẹ́ gbàwẹ̀ afẹ́ yọ sàká afẹ́ síájì ìyẹn nìbàdà ọ nǹkan míì tá a tún lè mọ̀ ṣe láyé òun ni pé à ń interact à ń bára wa lò ọkọ àti ìyàwó bára wọn lò ọmọ àti bàbá bàbá àtọmọ aládùúgbò àti aládùúgbò ẹbí sẹbí òkè àwọn. alùsúnà àkọ́kọ́ olódodo ni wọ́n níbi ọ̀rọ̀ ẹ̀sìn tọ́rọ̀ bá tún wá kan social interactions ìbára wa ṣe àṣepọ̀ ah olódodo ni wọ́n máa jẹ́ wọn èjọ́ pùrọ̀ wọn kì í jàǹbá bẹ́ẹ̀ bá ṣe sọ́pọ́rọ̀ rí bẹ́ẹ̀ náà lẹ́ bá a ṣùgbọ́n lásìkò táwa wáyìí ní àsìkò tá a wà yìí wọ́n ti fi àdánwò irọ́ wọ́n ti fi kan àwọn kan nínú alùsùn náà wọ́n ti fi àdánwò irọ́ irọ́ wọ́n ti fi kan igun kan àwọn kan nínú alùsùn náà ní abala muhammadu àwọn alùsùn náà àsìkò yìí olódodo ni wọ́n ní tòótọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ bá dé bí ọ̀rọ̀ muhammadu ó lè parọ́ o ó lè parọ́ o àáfà alùsùn náà ní ẹ̀bẹ́ ni àní kìí ṣe yóò sì fi òdodo sọ̀rọ̀ ẹ̀sìn òdodo ní òfìsì ẹ̀sìn ṣùgbọ́n tọ́ba kówó sí lọ́wọ́ ó lè dìnà fún òun alùsùn náà ti jọ̀hún kò jọ tòní o sọ̀hún gbọ́ kò jọ tòní mọ̀yàtọ̀ láàrin ìjọsìn àti ìbálòpọ̀ láàrin ara wa síra wa ló fi já sí wípé lónìí a rí àtìyànjú ọ̀rọ̀ àwọn oníbídíà pé tiwọn tiwọn àwọn òun ní ìdíkásẹ̀ mọ́tún yẹn wò tí ti ta níbi irọ́ di níbi ẹ̀sìn ni ó níbi ìbálò ni ó òpùrọ̀ wulẹ̀ ní wọ́n tiwọn but àwọn tó wá ṣẹ́kù tá a mọ̀ só lódodo ẹ́ àwọn kan nínú wọn wọ́n ti di ẹni tí wọ́n fi àdánwò irọ́ pípa tí wọ́n ti fi kàn láàfin wá rí lóde òní ẹni tó pèrè ẹ̀ ní alùsùn náà tí ó mọ̀ lu jìbìtì ẹni tó pèrè ẹ̀ alùsùn náà ẹ́ tí ń fòdodo sin ọlọ́run tó bá kan bí ọ̀rọ̀ owó yóò di ìdàkudà yóò di ìdàkudà tààrà tẹ́ ẹ̀ máa wò pé ah, pọ́ǹsì ah, ah, ọlọ́run mọ̀ṣánú wa o pẹ̀lú nísù sáàkì yìí pẹ̀lú irungba yìí pẹ̀lú gẹ̀lì bàbá yìí ẹ sì wáá hàn wá lẹ́mọ̀ báyìí ẹ̀yin yéé ṣe mùsùlùmí o mùsùlùmí ni ìwọ ló gbọ́ yé ìwọ ló gbọ́ yé pé ìyàtọ̀ ń bẹ láàrin ìbáṣepọ̀ àwa àtọlọ́hun àti ìbáṣepọ̀ láàrin àwa síra wa lórí ìbáṣepọ̀ àwa àtọlọ́hun guaranteed alùsùnà olódodo ni wọ́n bọ̀tọ́rọ̀ bá kan láàrin ara wa síra wa wojú ni o so ti yí ọ má jẹ́ kí irùngbọ̀n tàn jẹ o má jẹ́ kí irùngbọ̀n má jẹ́ ó tàn jẹ má kí ṣòkòtò tí ò balẹ̀ má jẹ́ ó jẹ má kí gẹ̀lì bàbá ó tàn jẹ. ẹni tó bá fẹ́ bá ṣe pọ̀ yírí ẹ̀wò dáadáa yírí ẹ̀wò dáadáa ah, ìyẹn lè dáa ní kó kakéwù ó lè dáa ní kó ṣe náfìlà ó lè dáa ní kó je tí ó wà jẹ́yàn burúkú tí ó jẹ olè alùsúnà lè jẹ olè ìwọ ló ní gbé nǹkan rẹ síbi tí ó ti dì ọ̀gbẹ́rọ̀ mi yé alùsúnà ó lè jẹ onísìnà. ìwọ ló ní fi ààyè sìnálẹ̀ lọ́dọ̀ onísàkà ní ọ̀dọ̀ rẹ ìwọ ló ní fọmẹ́sì lọ́dọ̀ ọ́ lajú ni o ọ́ lajú dáadáa ó wò pé ah, ṣé mo lè bẹ́ nìyí ṣe lódodo ó da nínú ẹ̀sìn ó ń fòdodo sẹ̀sìn ṣùgbọ́n tọ́rọ̀ bá kan bí interaction bá a ṣe ń bára wa lò pọ̀ ó lè má gbádùn ó lè má gbádùn ká lè mọ̀ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní nígbà tí ẹni tí ẹ̀sìn rẹ̀ àti wá rẹ̀ tó tẹ́ yín lọ́rùn tẹ́ ẹ yọ́nú sí i tó bá wá bá yín pé ẹ fi ọmọ fún òun nígbà náà ẹ fọmọ fún un èyí tí ṣe tánà ẹbí pín ẹ̀sìn àti ìwà lọ́tọ̀ wáyé tó fi yà á ìdí ni wípé ìyẹn lè dá lẹ́sìn kó jẹ́ olódodo nínú ẹ̀sìn àmọ́ tọ́rọ̀ bá di bí ọ̀rọ̀ àárín ara wa kó jẹ́ ìdàkejì kó jẹ́ ìdàkejì so àtẹ̀sìn àti wà lẹ́wò lára èèyàn kó tó bá lò pọ̀ ìgbéyàwó sì rèé ó jẹ́ ìbáṣepọ̀ kan tó strong tó ga sí wípé yóò sọ yín mọ̀lẹ́bí tẹ́bá wá lọ wò pé àfa súnà ni onísúnà ni tẹ́ ẹ̀ lọ rèé tẹ́ ẹ̀ lọ ṣèwádìí nípa ìwà wo ní ń bẹ lọ́wọ́ rẹ̀ kẹ́ ẹ fi lọ fọmọ fún un ó lè já sábàámọ̀ fún yín o ó lè dàbámọ̀ o ó lè jọ́kùnrin kan tí ò ní láárí tẹ́ pé kò mọbìnrin tọ́jú o ó lè jẹ́ ẹni tí ò mọbìnrin tọ́jú ẹ̀yẹ wo nǹkan ń gbà tẹ́nìkan wá bá nàbí sallallahu alaihi wasallam wípé obìnrin ni o ó wá bá nàbì ó ní ọkùnrin méjì wọ́n dẹnu fẹ́ kọ òun àwọn méjèèjì yẹn sàbí ni wọ́n o obìnrin náà sàbí lọ́lọ́wọ́ náà o ok obìnrin yẹn mọ̀ pé onísùnà ni òun òun súnà náà làwọn méjèèjì o ṣùgbọ́n ó fẹ́ mọ̀ nípa ìwà wọn ó fẹ́ mọ̀ nípa ìwà wọn ó sì mọ̀ pé tá a bá fẹ́ mọ̀ nípa ìwà ẹni tó bá súnmọ́ ń tì láàfin mọ irú ìwà tí ń wù ohun tí ẹni tó súnmọ́ bá sọ nípa rẹ̀ láàfin mọ irú ìwà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó wá wò pé ànẹ́bì náà ni gbogbo àwọn súnmọ́ jù lọ ẹ jẹ́ ń lọ bànẹ́bì léèrè sallallahu alaihi wasallam ó sì lọ bànẹ́bì léèrè ànẹ́bì wa sọ fún mi pé sórí <laughs> eléyìí eléyìí bíyàn bá là lọ́wọ́ báyìí kíyàn là lọ́wọ́ nǹkan kan ò ní bọ́ọ̀tà ń bẹ̀ pé fi ọ̀bẹ là lọ́wọ́ báyìí ká sun ẹ̀jẹ̀ ká sun omi kejì kòbókò kì í já ní èjìká rẹ̀ yóò máa nílùú nílùú wèrè ni. <laughs> nítorí náà ànábì discourage ẹ̀ láti fẹ́ nìkíní láti fẹ́ nìkejì kì í ṣe pé wọ́n èso súnà kì í ṣe pé wọ́n èso mùsùlùmí ṣùgbọ́n ìwà tí ń bẹ lọ́wọ́ wọn lásìkò náà tí wọ́n ti fílẹ̀ títí dàsìkò yẹ kì í ṣe ìwà tó lè wà lọ́wọ́ ọkùnrin táwa fọmọ fún ṣé o lè fọmọ rẹ fún ahun ẹni tí ọmọ fẹ́ bí pa ọmọ rẹ tí ò lè tọ́jú rẹ̀ so o lè fọmọ fún tàbí tó bá sì mọ̀ pé léyìí dìgbòlúgí ní tọ́yẹ ọmọ kan bá ṣẹ́ gan yóò fọ létí yóò bá ń pàdánù bí ṣe lọmọ lọmọ òun bí ó ṣe lùyàwó ẹ̀ náà nù so o lè fọmọ rẹ fún ló fi já sí pé tó bá ti dọ̀rọ̀ pé èmi àti fẹ́ da bísínẹ́sì pọ̀ mọ̀ gbèmí sórí òṣùwọ̀n pé mo kàn jálù sínú lọ́ba parí wádìí ṣé ń lu jìbìtì rí wádìí mi dáadáa ṣé mi ò lu jìbìtì rí ṣé ń pààyàn lẹ́kún rí ṣé ń kówó jẹ rí nígbà bá sì wádìí tó fẹ́ àbú ẹ̀ lu jìbìtì o àbú ẹ̀ lu jìbìtì kèsì kèpààyàn lẹ́kún ọwọ́ abẹ́lọ́ntì pé pẹ̀lú ìwádìí tí mo ṣe yìí at least mo ti rí i pé eh, níbi ẹ̀sìn wọn dáa níbi ìwà náà wọ́n ti jọ mọ́lúàbí nígbà náà ni kẹ́ ẹ tó jọ dá nǹkan pọ̀ mo rò pé ó ti yé wa báà ní so tó ń gbà tó ọmọ sọ pé àwọn alùsùnà yìí gan àwọn alùsùnà àwọn alùsùnà wo ló fẹ́ sọ lẹ́nu ìwọ ni kó o lọ wòye sí ẹni tó o fẹ́ bá da nǹkan pọ̀ wòye sí i sálùsùnà wá jẹ́ màláìkà ni tá a ni ṣùgbọ́n báàbà gẹ́ màláyíkà àwọn kan dá láàrin wa àwọn kan sì ní lọ́wọ́ ìwọ ló sì fẹ́ bá dá nǹkan pọ̀ wòye sí i wádìí ẹ̀ tó ti yé àwádìí ara wa lọ́dọ̀ aládùúgbò àwádìí ara wa nísìn ọ̀fẹ́ kó wá sádùúgbò yìí ní ìsìnfà pẹ̀rẹ́ nísìn ọ̀fẹ́ kó wá sádùúgbò yìí ọwọ́ àríkà ah, mọ́sáàsì súnmọ́ rẹ̀ ah, àbúmbẹ́ bíbáyà alihamdulilayi sẹ́nu lèmi ló ń kó bọ̀ ni ó kowa wá sínú ilé mi inú ilé ibi tó fẹ́ kó lọ yẹn àwọn tí ń gbé bẹ́ẹ̀ tí ò sì dìgbòlugi ń bẹ́ẹ̀ tí ò sì wèrè ń bẹ́ẹ̀ tí ò sòlóso ń bẹ́ẹ̀ o gbọ́dọ̀ wádìí ò lè sọ pé torí pé ń bẹ ń bí báyìí ṣé mọ́sálásì gbogbo ni so wádìí ni ó wádìí ìwádìí rẹ yẹn ní ọmọ bóyá o lè kó wá àbí o lè kó wá alọ́ fi wá sí gẹ́ أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة